kàmá ṣùgbọ́n láì ní dáyín lágara àlejò mi talẹ̀ tòní àwọn èèyàn náà ní kí n gbé wọn wá wọ́n ti ní kí n gbé wọn wá tipẹ́ etí wọn tún wá bá wa sọ̀rọ̀ lórí táwọn èèyàn ń yọ mí lẹ́nu sí ni wípé ẹ jẹ́ á sọ̀rọ̀ lórí ẹ ẹ bá lè ṣèwádìí lórí ẹ ká tó gbẹnu sí kinní yìí á èmi àkọ́kọ́ jẹ́ pé ń bẹ lọ́n dáadáa yìí ní á sì tún lọ ṣe ìwádìí bí làákàyè wa ṣe gbé mọ̀ torí pé ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa làákàyè ju ti wa lọ ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ ẹ̀ka alẹ́ ẹ kú kalẹ̀. ẹni tó wà nínú ààfin lọ́dọ̀ mi lálẹ́ tòní lórí ètò láwọlé sàn wọ́n ṣe ìmọ̀ nípa wọ́n kọ́ nípa ìmọ̀ linguistics ní University of Ibadan wọ́n sì jẹ́ ẹni tó jẹ́ pé òǹkọ̀wé ni wọ́n tó bá yá á sì gbé wọn padà wá lórí àwọn ìwé tí wọ́n ti kọ tí ìṣe àwọn ìwé ṣáá tó jẹ́ pé yóò ṣe gbogbo wa láǹfààní ṣùgbọ́n ìyún iṣẹ́ alẹ́ tòní àwọn tún lọ sílé kéwú dáhùà ní ìlú Ìbàdàn ní ọdún tó ti pẹ́ sẹ́yìn ntí ìníjẹ́ wọn sálámọ̀ sí mo sì ń sùsù ká fọ́rọ̀ ni àbí kí n pé mò ń kùn dé fọ́rọ̀ ẹ káàbọ̀ ẹ kálẹ́. King ìní tí ìpè kí wọ́n dákọ̀ wọn àwọn èèyàn tí wọ́n bá ti gbọ́ ohun wọn wọ́n ti dá wọn mọ̀ ṣùgbọ́n mo fẹ́ kí wọ́n tẹ́tí gbọ́ ìtàn tí mo fẹ́ sọ mo ló ṣe mí bí ìtàn ní alẹ́ tòní lálẹ́ tòní àwọn ìtàn tá a ti máa gbọ́ tẹ́lẹ̀ ni ìní mo ní mo fẹ́ fi sùsù ká fọ̀rọ̀ àwọn ìtàn náà lọ báyìí pé ọkùnrin kan wà sáàpọ̀ wà bí ẹ̀wà ni àbọ̀ wà bí ẹ̀wà tìrẹsì wọ́n á ní gbé ìlú Kánò tàbí gbé Èkó ó wá fẹ́ ìyàwó ó fẹ́ ìyàwó bíi méjì àwọn ìyàwó méjèèjì wọ́n ti bímọ tàbí gbà mí wọn ló níyàwó kan ìyàwó òun wá bí ọmọ mẹ́rin ọdún kìíní a lò ọdún kejì a lò wọ́n ń lò bí ọdún mẹ́rìndínlógún lókè ọ̀yà obìnrin yìí ọ̀sà máa yọkọ ẹ̀ lẹ́nu pé ìjọ tó ń ti mọ̀ ẹnìkan kan ọ̀wọ́ wá nínú àwọn mọ̀lẹ́bí rẹ̀ ọ̀wà mú un lọ ọ̀dọ̀ yín Èkó lọ́dọ̀ àwọn ìlú báyìí lọ́dọ̀ àwọn ìbàdàn lọ́dọ̀ àwọn wọ́n sá dájọ́ dájọ́ dájọ́ dájọ́ nígbà wọ́n bá dájọ́ wọ́n ká àwọn ọmọdé wọ́n wọ mọ́tò wọ́n ra nǹkan wọ́n ṣe gbogbo ẹ̀ nígbà tí wọ́n bá ti wá dé àdúgbò kan ọkùnrin lè sọ pé òun fẹ́ tọ̀ ó lè sọ pé òun fẹ́ lọ ra nǹkan kan fún bí ìṣẹ́jú méjì fún bí kinní kan tàbí kó ilé àwọn sánù yóò wá náwó ìkálé wọn yóò náwó ẹ̀ wọn obìnrin yìí yóò wá débẹ̀ pẹ̀lú àwọn ọmọ rẹ̀ pé ah ẹ̀yìn dáàdi lágbájá ni ńlájọ dáàdi lágbájá bò ó ti kú tipẹ́ à ẹ́ tá ń kú tí wọ́n lọ tọ̀ tàbí tí wọ́n lọ ra nǹkan nìsín gbogbo wa náà láti mọ irú ìtàn báwọn ẹ̀ṣẹ̀ yàn lé ní ìgbà míì ṣe ń bá mi fọkàn bàbọ̀ bí aago mẹ́wàá ṣe ń kú bí ìṣẹ́jú mọ́kànlélógún ní ìkànnì one oh three dot nine fm lónìrèké ń bàjọ́ ìgbà míì wọn ò ní àwọn máa lọ sílùú kan òun bá rí bàbá alágbájá ibi tí wọ́n ti ń tajà ó bá ra nǹkan lọ́wọ́ òun ó sì kí n gbà kò sákọjú sóhun ìgbà tí ó fóun lówó ẹ̀yìn ló fi fóun lówó báyìí òun ó ní bàbá kinní kan pé kinní kan ọba pòórá àwọn kinní ìwà máa ń dà àyàn láàmú tó jẹ́ pé ẹ ní múrin tẹ́ kọ sí gbẹ̀dú rẹ̀ ostaziwa Mikhail àbúrò ìmọ̀ ìmọ̀yẹnì ẹ káwọn ará lè kalẹ̀ lórí ètò láwọn lẹ́sùn. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. ẹ jẹ́ mú báyìí ẹ ti gbọ́ ìtàn tí mo sọ. bẹ́ẹ̀ ni lójú. bó ṣe yé yín iná ní àwọn aráalé náà ń fọkàn bá wa bá lọ ṣé àkúdà àyà wa àbí méjì méjì lọ́lọ́run dá àyàn bó o lè yan àfa àṣekínú kéwù. náà bisimilahi walhamdulilah wasalaatu wasalaam ala ashrafil mursalin adúpẹ́ fún Allah alhamdulilah a fi gbogbo ọpẹ́ fún un lórí ìdẹ̀ra rẹ̀ tó ṣe fún wa a tọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa nẹ́dùwà Muhammad sallallahu alaihi wasallam ẹni tí Ọlọ́run rán níṣẹ́ tó sì rí iṣẹ́ náà jẹ́ dé òpin níbàámu sí ìbéèrè tí olóòtú gbé sí mi níwájú àti ìtàn tí wọ́n fi tẹ́ ẹ nídìí eléyìí tí ó ń túmọ̀ sí ìgbàgbọ́ kan nínú ìgbàgbọ́ tí àwọn ènìyàn ní pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá hmm. orúkọ tí wọ́n ń pè ní àkúdàáyà ní èdè òyìnbó ń pè ní reincarnation hmm. tàbí rebirth tàbí transmigration gbogbo rẹ̀ ń dá lórí pé ẹnìkan tó kú ní àyè kan wọ́n tún ń ṣe alábàápàdé rẹ̀ ní àyè mìíràn hmm. tó sì dá sí wípé ìsọ̀rọ̀ rẹ̀ ìrísí rẹ̀ ìwọṣọ ìwọṣọ rẹ̀ ìrìn rẹ̀ hmm, hmm. gbogbo ń tọ́ a lè fi tá a fi ṣe onítọ̀hún lẹ́ṣà lásìkò àkọ́kọ́ látùn rí lára ẹni yìí lásìkò tí wọ́n bá rí i tó sì ti kú ní ìlú kan ìṣẹ̀lẹ̀ yìí ní òdodo ó ń ṣẹlẹ̀ tá à ń gbọ́ ṣùgbọ́n àwa Yorùbá ó dàbí ẹni wípé a ní ọ̀rọ̀ kan tó lè tètè yanjú ọ̀rọ̀ yìí. òun náà ni ọ̀rọ̀ tí Yorùbá máa ń sọ wípé nǹkan ṣùṣù lè ṣù máa ṣù. Mm nǹkan ṣùṣù lọ̀rọ̀ náà bẹ́ẹ̀ ni olóòtú ìdí tó fi jẹ́ nǹkan ṣùṣù ni wípé látọjọ́ tí wọ́n ti ń sọ kinní yìí hmm. ṣebí Yorùbá bọ̀ wọ́n sọ pé ilé baba ọmọ kì í bọmọ lẹ́rù látọjọ́ tí wọ́n ti ń sọ àti ìrí ilé kan tọ́ka sí wípé ẹni náà tá a sọ pé kú hmm. tí wọ́n rí níbòmíràn hmm. ó ti padà sí agboolé wọn o mo ń bọ̀ o orí afẹ́fẹ́ lẹ ti ń sọ̀rọ̀ ẹlòmíì ó pè pé ó ti ṣẹlẹ̀ lágboolé àwọn rí o ẹ múra lẹ o ẹ̀sùn bàdàn. <laughs> now àti ìrí gbọ́ hmm. wípé irú ẹni bẹ́ẹ̀ àti ìrí pé kẹ́ni ẹ̀sùn ẹ̀sùn ti yé ó ti yé. pé irú ẹni bẹ́ẹ̀ ó padà hmm. kó tó wá máa bá ìṣẹ̀mí tó ń lò lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó tó kú hmm. ọwọ́ bíi tá a máa gbọ́ dé náà ni pé ó fẹ́ yàwó ó wá kóyàwó ránṣẹ́ àtọmọ kódà wọ́n jọ délùú ni ah. kó tó wá dọ́gbọ́n lo fọmúlà dọ́ọ̀jì ẹ̀ ó wá náwó ọlé mm. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mm. tàbí kan sọ pé ẹ̀ ń pàdé ẹnìkan ó sọ pé èwo òun fẹ́ràn oníṣẹ́ sílé ni o mm. gba nǹkan yìí o lọ́bọ̀ òun fún lágbájá o onítọ̀hún délé tán kan sọ pé ẹni tó rán ọ sílé sàárè rẹ̀ rèé hmm kódà èmi gan ti gbọ́ kan rí tó já sí wípé bàbá kan sọ pé àwọn fẹ́ yàwó ìyàwó yìí kú hmm. àwọn sin hmm. ó bí ọmọ méjì àwọn àfọ̀tí dìde kúrò níbi ìsìnkú káwọn rí i pé sàárè yìí ti yanu tí obìnrin yìí tó sì dìde tí wọ́n ń rí i pé òkú táwọn sin náà ló dìde tó sì wá sí ẹnu ọ̀nà ilé tó sì náwó láti gba ọmọ rẹ̀ méjèèjì tó gbé fún bàbá yìí tí ìyá bàbá ìyẹn ìyá ọkọ mm-hmm. tó sì kó ọmọ méjèèjì lé lọ́wọ́ títí tó fi wá di òní yìí tí wọn ò sì rí ọmọ méjèèjì mọ́ wọ́n sì ń wò tó fi kó lọ ìyẹn tó ń kọ́ <laughs> àmọ́ nǹkan ṣuṣu lè ṣuṣu nǹkan ṣuṣu ni àlàyé rèé ṣe é rí. Islam kò fi wá sínú òkùnkùn Islam jẹ́ ká mọ kí gan ni àṣírí ayé débi pé kò sí ìṣẹ̀lẹ̀ kan tí ó bá Islam lójijì òru rẹ̀ bí ọ̀sán rẹ̀ lórí. òru ayé bí ọ̀sán lórí hmm. níbàámu sí àwọn àlàyé tí ànábì ti ṣe kó tó kú láyé. Al-Qur'an hmm, hmm. ìwé òdodo jùlọ alukurani tí wàá fi rinlẹ̀ fún wa ìgbésẹ̀ tí ń bẹ fún sẹ̀mí ó jẹ́ ká mọ̀ wípé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ mhm. a sì. ibi kò sí láti wá. ibi kò sí láti wá. Mhm. ó wá sọ bó ṣe ṣẹ̀dá wa ó sì sọ pé a wá sílé ayé lẹ́yìn náà ó sọ pé kú òǹlé ayé wọn ò gbé wa sin ohun tí ọ̀wá tẹ̀lé ní àjíǹde kìí ṣe àkúdá àyà níbàámu sí ìgbàgbọ́ Islam àjíǹde hmm. ni ó tẹ̀lé tó kú tó kú hmm. kìí ṣe pé òkú yẹn tún wá láǹfààní láti dìde tàbí láti lọ síbòmíràn nínú àwọn àáyà tá a rí tọ́ka sí lórí eléyìí táwa hmm. náà lè lọ kà fúnra wa nítorí àkókò alákọ̀ọ́kọ́ onísúrọ́tò hmm. abasa quran eighty láti verse seventeen de twenty two àárí bọ́lá ọba bó ṣe tò ìgbésí ayé ẹ̀dá kò fi ààyè ohun tí ń jẹ́ àkúdà àyà sílẹ̀ ń bẹ. Hmm. bákan náà nínú suratul hajj ọlọ́run pìtàn bó ṣe dá wa ohun tó jẹ mọ́rọ̀ àkúdà àyà kò jẹyọ nínú gbogbo ìpele ẹ̀ Quran twenty two verse five bákan náà nínú suratu alimuminun Quran twenty three verse ninety nine dé hundred ibẹ̀ yẹn gan lọ́lọ́run ti wá là á mọ́lẹ̀ wípé hata ìdájá a ahadahum lemot kọ́lá rọ́bì ìrìjì àwọn ni a máa ṣẹ̀mí lọ títí tí kú ó fi débẹ̀ ní kọ̀ọ̀kan wa hmm. nígbà tí kú bá dé a sọ pé olúwa dá mi padà làálì àmọ́lù sọ́ọ̀lì àfi ìmọ̀ tàràtù kí n lè bá a lè rí iṣẹ́ eré ṣe iṣẹ́ eré eléyìí tí mi ò rí ṣe tẹ́lẹ̀ kí n lè rí ṣe ọlọ́run wá sọ pé kálá kò rí bẹ́ẹ̀ mọ́ o lè padà wá sílé ayé má ìnáha kẹ́límọ̀tún ó wakọ̀ ìlò ha ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu rẹ̀ ọ̀rọ̀ lásán ni kò wúlò wàmí ń wàrọ̀ ìhìn barisakun ìlàyà omi yubọ̀ àfún gàgà ti wà barisak gàgà ó ti wà láàrin ẹ̀ ń bá ti kú àti ilé ayé kò lè padà wá sí ilé ayé mọ́ èyí ni ìgbàgbọ́ Islam ó ń sin ní nǹkan tí Kùránì fi rinlẹ̀ ṣùgbọ́n àwa rí nǹkan kankan tó wá ń fẹ́ máa túmọ̀ sí pé ah, ṣé tí Kùránì wá sọ yìí ṣé irọ́ wa ni ó wá já sí ni abadan torí àwọn kan máa sọ pé òkú a máa fara tó bá ti kú lóòótọ́ pé ah òun rí pé ara kan fu òun èmi lè jẹ́ àlá náà máa sọ pé ó dojú àlá ó tún dárìnà kó dárìnà kó olóòtú mhm. ṣe rí gbogbo ìṣẹ̀lẹ̀ a máa ṣe rí èsì Quran Quran yóò sì máa yanjú ẹ̀ pátápátá lẹ́yìn ìgbà tí àwọn àyàtà tọ́ka sí wọ̀nyí tó ti jẹ́ ká mọ̀ wípé ẹnba ti kú òpin ìyà ti débọ̀ òun àti ilé ayé àmọ́ tá a wá ń rí àwọn ìṣẹ̀lẹ̀ tó ń jọ pé ẹni tó kú ó tún padà wá Quran náà látún wá bi léèrè pé bó ló ṣe jẹ́ ọ̀tọ̀ wá ní àwọn àyà tó wá sọ bó ṣe jẹ́ fún wa àyà bí ilé ayé wa ṣe lọ ọ̀tọ̀ nìyẹn ọ̀tọ̀ wá ní àyà tó wá ń sọ fún wa nípa àyíbá àmọ́ tẹ́ ẹ bá rẹ́ni tó ti kú láàrin yín tẹ́ ẹ tún rí ń bò mìíràn kí ní bẹ lábẹ́ rẹ̀ àwọn ayámi ló tún wá sọ yẹn fún wa bí àpẹẹrẹ nínú súra Anfal Quran eight verse forty eight suratul Anfal hmm. Allah subhanahu wa ta'ala ó gbé ìtàn kan wá níbẹ̀ fún wa. Mm ìtàn tí ó ń sọ nípa ohun tó ṣẹlẹ̀ sí àwọn kùráìṣí ní ogun bádìrì wọn ò fẹ́ lọ jagun ṣùgbọ́n nìkan wá bá wọn tí wọn ò dámọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wá ń sọ fún wọn pé òun ò ṣe àtìlẹ́yìn fún wọn lójú ogun wọ́n sì rí òǹtọ̀ òun ní ìrí alágbára àmọ́ wọn ò mọ̀ wípé kì í ṣe ènìyàn wọn ò mọ̀ wípé èṣù ni tó gbé àwòrán ènìyàn wọ̀ hmm. ó fi ẹnu dídùn hmm. ó fi kó wọn jáde lọ sójú ogun nígbà tí wọ́n dé ojú ogun tán sórí àwọn màláíkà ó ní ẹ̀gbọ́ ẹ̀rù ọlọ́run ń bà mí hmm. èmi ń lọ èmi ń rí nǹkan tẹ́yìn ò rí ọ̀sá èṣù ń sọ bẹ́ẹ̀ fún àwọn Kuraishi hmm. tó tàn wá sí ojú ogun hmm. ìyẹn jẹ́ ká mọ̀ wípé àṣé èṣù ní bẹ lábẹ́ ká tún rí ẹni tó ti kú. yóò gbàwọ̀ rẹ̀ wọ̀. àwọ̀ ẹ̀ ni ó gbé wọ̀. ẹ dúró ibi tẹ́ ẹ dé wọn. nà. ṣé ó lè gbé àwọ̀ àwọn àfa ọlọ́run wọ̀ àwọn tá a mọ̀ pé wọ́n ṣe ni èṣù tá a mọ̀ pé àfa ọlọ́run ni wọ́n wòlíì ọlọ́run ni wọ́n ẹni ọlọ́run ni wọ́n ṣé èṣù lè wàá gbé àwọ̀ tiwọn náà wọ̀ kò sí ẹni tí èṣù kò lè gbé àwọ̀ rẹ̀ wọ̀ àyàfi ànẹ́bùwà Muhammad nítorí pànẹ́bì sọ wípé láyàtà máa fàlùṣe ìtọ́nù bì èṣù kò lè gbé àwọ̀ mi wọ̀ hmm. ìbẹ̀rẹ̀ àdìsí yẹn gangan ni pé ẹni tó bá rí mi lójú àlá òdodo ni ó rí mi kọ́mọ̀sí lérò pé bóyá èṣù ló gbé àwọ̀ ọ̀hún wọ̀ èṣù kò lè gbé àwọ̀ tòun wọ̀ ní tòun o. Hmm. kò wá sí ẹni náà tọ́là níbi kí èṣù gbé àwọ̀ ẹ̀wọ̀ ìbáàjẹ́ àfa ìbáàjẹ́ wòlíì kì í ṣe pé èèyàn ṣe ọlọ́run hmm. tàbí kò sí ọlọ́run. èṣù ló ní ète bẹ́ẹ̀. èṣù ló ní ète yẹn lọ́wọ́ ọlọ́run ló sì fún níyọ̀ǹda kó lè ṣe bẹ́ẹ̀. Hmm. ká má gbàgbé wípé kó tó di bí ọ̀rọ̀ òkú ẹjẹ́ á mú níbi àlàyé gan. ṣé bá a rí odidi ènìyàn tó dá sí pé kì í ṣe ọ̀rọ̀ ẹnu tiẹ̀ ló ń jáde tó dá sí pé ọ̀rọ̀ èṣù ní gbẹnu ẹ̀ jáde tí làákàyèrè ò sí pẹ̀lú ẹ̀ mọ́ tó dá sí pé èṣù ti lọ́mọ láhán hmm. ó ti wọnú ẹ̀jẹ̀ ẹ̀ torí pé Ọlọ́run dá ìran èṣù tí í ṣe àlìdẹ̀nù ó dá wọn ní ìran kan tó dá sí wípé wọ́n láǹfààní láti ròpọ̀ mẹ́jẹ̀ wa hmm. wọ́n sì máa wọ́ káàkiri inú ara wa bí ẹ̀jẹ̀ ṣe máa wọ́ káàkiri inú iṣan wa hmm. kò sí àrà tí wọn ò lè dá. Hmm kò síbi tí wọn ò lè jókòó sí kódà àwọn onímọ̀ ìjìnlẹ̀ nípa ètò ìlera àwọn gan gbà wípé ohun tó bá wà fìsíkà nìyẹn lè yẹn gúlé ilé ìwòsàn àwọn kankan bẹ tó dá sí pé kò wà fìsíkà tí wọ́n sọ pé ẹ lọ ọbẹ̀ náà tì ní nígbà tí a bá sọ pé ibìkan ń dùn mí wọ́n ya gbogbo fọ́tò wọn ò rí àléébù wọn ò rí ààyè lára onítọ̀hún kò sì yẹ kígbe nira iṣẹ́ èṣù nìyẹn àwọn àlìjẹ̀nú wọ̀nyí kò síbi tí wọ́n lè kó sínú ara wọ́n ń kó sọpọlọ lórí fi dàrú wọ́n A máa kó sójú wọ́n á máa kó sétí a'udhu billahi minash shaitani rajim láfi gbọ́dọ̀ mọ sáàdì ọlọ́run ní gbogbo ìgbà na ẹni tó wá kó sí ara láàyè tóhun rẹ̀ òjóhun rẹ̀ mọ́ tójú rẹ̀ òjójú rẹ̀ mọ́ tí etí rẹ̀ ògétí rẹ̀ mọ́ táhàn rẹ̀ ògáhàn rẹ̀ mọ́ kí ló ní kọ́mọ̀ òkú Hmm. yóò wá mú fọ́tò rẹ̀. gbogbo àwòrán ẹ̀ ni yóò wá gbé wọ̀. Hmm. ṣé bí nílẹ̀ Yorùbá gan níjọ́un àwọn jagunjagun wọn a máa jẹ́ kí èṣù ó gbé àwòrán àwọn wọ̀ hmm. lọ sí ìlú tí wọ́n fẹ́ kógun jà tí wọ́n fi rí gbogbo àṣírí nǹkan tí wọ́n pa lẹ́sẹ̀ yìí lẹ́ẹ̀dógún. wọn ò sì ní kú òǹlù. wọn ò sì ní kú òǹlù. Hmm. kí ló ń bí ká máa gé ká máa gé orí ẹnìkan lẹ́ẹ̀mẹ́wàá kórí sì mọ́ kú òlórí. Hmm. nǹkan ju nǹkan lọ. iṣẹ́ àwọn àlùjẹ̀lú nù. Hmm. àwọn ni wọ́n ń gbé àwòrán àwọn èèyàn wọ̀ ìdí nìyẹn tó fi á jásí wípé wọ́n ti di fẹ́ẹ̀kì ènìyàn kò lè padà wálé mọ́. ẹ ń bá wá fẹ́ fẹ́yàwó ẹ bá fẹ́ lọ́kọ tí ò mọ ní tó sú òun ló súnmọ́ kó kó sọ́wọ́ wọn hmm. ìtàn tí mo sọ lẹ́ẹ̀kan yẹn pé ẹnìkan kú ó padà dìde nu sàárè ó kó ọmọ ẹ̀ lọ mo lọ bí bàbá ìléèrè padà pé ńgbà tẹ́ ẹ fẹ́ fẹ́yàwó yìí níbo lẹ ti fẹ́ wọn láwọn pàdé ẹ̀ ní ẹsẹ̀ ògbèjì nínú gbó nínú hmm. gbó làwọn fẹ́ ẹ. bóyá ọdẹ ni wọn. ọjọ́ bẹ́ẹ̀. <laughs> ọjọ́ bẹ́ẹ̀. àwọn ni wọn máa ṣe nǹkan lábàwọn. <laughs> ìdí tó ìdí tí bàbá fi fi àlùjẹ̀nu nù. Hmm. nígbà tásìkò ẹ̀ sì tó ó ṣe bí ẹni tó kú fún wọn kò sì hmm. kú. ó tún bá sẹ́mi lọ. ó tún bá sẹ́mi lọ ni ó sì kó gbogbo ọmọ ẹ̀ tó bí fún wọn ọmọ hmm. méjì ọkùnrin dòní olóòní wọn ò rí wọn mọ́. ọ̀dà ustaazi. náà mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀. thank you 103.9 FM, the leading voice of the people. So, ètò láwọlẹ́sùn náà lẹ́ ń gbọ́ ní ìkànnì one oh three dot nine fm olúrèké ń bàdàn bí aago mẹ́wàá ṣe kù ìṣẹ́jú mẹ́rin ustaz ẹ̀ ń sọ ẹnu yín dùn ẹnu ẹ̀yìn àfa máa dùn ẹ̀rọ ọlọ́run sì ń bà mí àmọ́ ń ta máa gbọ́ ni pé àwọn òkú àmọ́ máa wálé níjọ́ àlàmísì mọ̀júmọ́ jímọ̀ èyí tí wọ́n bá ṣe sàárà fún tí wọ́n mọ̀ pé kò ń sọ̀kò kí lẹ́yìn gbé jẹ́tẹ́ fi ń sọ gbogbo eléyìí. yorùbá hmm. wọn a máa sọ̀rọ̀ kan hmm. wọn a ní irọ́ ni wọ́n ń pa tí wọ́n bá sọ pé wọ́n ń pe òkú ní pópó nítorí pé tán bá pòkù òkú ní pópó alàyè ni mọ́ dáhùn hmm. yorùbá gan mọ̀ pé irọ́ là ń pa tá a bá sọ pé òkú ń wálé ń jó àlàmísì kò sókù kan tí ń wálé ń jó àlàmísì tí wọn kò wọn dé mọ́sà bóyá kò sí mọ́sà. kò sí n tó jọ ètí ètè ètè àlìjẹnu ni ètè àlìjẹnu ni àwọn àlìjẹnu ni wọ́n wà ní abẹ́ sísun nǹkan tí ò ṣeé sùpọ̀. Hmm àlìdẹnu o nígbà tó dásí pé Yorùbá ti nígbàgbọ́ sí i hmm. kíní yóò wá dàbí ẹni pé ń ṣẹlẹ̀ tóòtọ́ ẹnìkan ló lọ da yèèpẹ̀ sórí páànù kì í ṣe òkú tó ti kú. ẹyin ẹdùn o ẹyin wọn a máa pé tó pọ̀ ọ̀bàjáde ńgbà mi wípé a yóò lọ pàdé ọkọ rẹ yóò mú tẹ̀sùbáà dání yóò gbé ẹni dání yóò pàṣọ rẹ nu òkínní kan ijó àlàmísì alẹ́ ijó àlàmísì mọ̀júmọ́ jímọ̀ kíní ìmọ̀ ti wà tipẹ́. ọkàn wà tipẹ́ ni olóòtú kò sí opó kan tó jáde opó rí mhm. tó lọ pàdé ọkọ rẹ tó rọ́kọ ẹ̀ pàdé. ó lè ó lè ó lè ṣe ní mẹ́nu mọ́. rárá <laughs> kò sí nígbà tí bàbá tèmi kú mhm. tẹsán ò tí ì yé wa dáadáa mhm. tíyá mi jáde opó. wọ́n láwọn ń lọ pàdé ọkọ àwọn àwọn kan tẹ̀lé wọn wípé a fẹ́ mọ̀ bóyá ó rí ọkọ rẹ̀ ń tòótọ́ wọ́n lọ wọ́n bọ̀ wọn ò rí nǹkan kan. bóyá torí pé èrò pọ̀. sọ́ọ̀kù wa ń bẹ̀rù ni kò ẹ́ pé kò bẹ̀rù òun náà sọ ni wípé hmm. irọ́ ni bẹ̀dá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ hmm. irọ́ ni hmm. àwọn kankan bẹ tó dá sí pé a kàn sá gbàgbọ́ nítorí pé. àti díẹ̀ nítorí pé àwọn èèyàn ń sọ ọ́ àmọ̀pìlẹ̀ rẹ̀ ọ̀rọ̀ ọba ọba ti sọ hmm. ká má gbà ọba ti sọ ọlọ́run nìkan ni a sọ̀rọ̀ mọ́ tí mo láàkì bá sí tí aláwòye bá fẹ́ pè mí nìsín yóò pé ẹ bá fẹ́ kí mi yóò pé ẹ o èmi nìkan ni o tí bá fẹ́ àmọ́ tí wọ́n bá fẹ́ ṣèrègùn sọ́lọ́run pé ah ìwọ ọlọ́run ẹyọ kan ní olùfọ́ náà ẹ mọ̀ pé yorùbá gbàgbọ́ nínú ọ̀kan ṣoṣo ọlọ́run ìwọ ọlọ́run ah ìwọ ọlọ́run ìwọ ọlọ́run kò ní sọ pé yìn ọlọ́run kò ní sọ pé yìn ọlọ́run bẹ́ẹ̀ ni ibi tí mo wá ń bọ̀ ò ní pé àwọn èèyàn náà béèrè béèrè tó bá yá nìsín máa ṣojú òpó sílẹ̀ ẹ̀ ń pé kò sákúdá ayá kò sí kinní kan iṣẹ́ àwọn àjànú ni àwọn àbíkú ńkọ́ tó jẹ́ pé yorùbá wọ́n mọ̀ ní ọpọlọ gan tí tí ọmọ kan bá ṣe tí bá ti ń kú tí ń wálẹ̀ mẹ́wàá lẹ́wọ̀ wọ́n ó gé ọwọ́ rẹ̀ ìgbà wọn bá bí báyìí ibi tí wọ́n gé oyè wà ń bẹ̀ bí wọ́n sun ná ibi tí wọ́n sun náà wà ń bẹ̀ èèyàn ń kọ bóyá èèyàn ò rí ìrírí tó. ẹ ṣeun ṣe rí nígbà tẹ́sù bá ti fẹ́ mú yàn hmm. ó ní nǹkan tí ò jẹ́ nǹkan yóò máa jọ nǹkan lójú èèyàn. Hmm wọ́n fi àpá sọ́mọ kan lára wọ́n tún wá bí pẹ̀lú àpá wọ́n tún wá bí pẹ̀lú àpá o hmm. kò túmọ̀ sí pé ọmọ àkọ́kọ́ lọmọ kejì. Ah, eégún àti ró wọlé èèyàn àti ró jáde ṣe <laughs> wàá jọra wọn. ó lè jọra wọn báwọn àmọ́ níbi tó bá ti jẹ mọ́kù hmm. torí pé tí ń jẹ́ ikú hmm. ó jẹ́ concept kan ó jẹ́ ọ̀rọ̀ kan tó já sí wípé Islam sọ ọ́ ó sì fi rinlẹ̀ wípé tẹ́mi bá ti bọ́ hmm. yálà ó jẹ́ ẹni tí ò tí ì dàgbà hmm. tàbó jẹ́ni tó ti darúgbó kùjọ́kùjọ́ hmm. kò padà wá sílé ayé máa.